والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب قسمة الصدقات أي قسمة الله للصدقات بين مصارفها الحديث الواحد وستمائة عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تحل الصدقة لغني إلا لخمسة لعامل عليها أو رجل اشتراها بماله أو رجل اشتراها بماله أو غارم أو غاز في سبيل الله أو مسكين تصدق عليه منها فأهدى منها لغني رواه أحمد وأبو داود وابن ماجة وصححه الحاكم وأعل بالإرسال وعن عبيد الله بن عدي بن الخيار رضي الله عنه أن رجل أن رجلين حدثاه أنهما أتيا رسول الله صلى الله عليه وآله وسلم يسألانه من الصدقة فقلب فيهما النظر فرآهما جلدين فقال إن شئتما أعطيتكما ولا حظ فيها لغني ولا لقوي مكتسب رواه أحمد وقواه أبو داود والنسائي وعن قبيصة وعن قبيصة بن مخارق الهلالي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن المسألة لا تحل إلا لأحد ثلاثة رجل تحمل حمالة فحلت له المسألة حتى يصيبها ثم يمسك ورجل أصابته جائحة اجتاحت ماله فحلت له المسألة حتى يصيب قواما من عيش ورجل أصابته فاقة حتى يقوم ثلاثة من ذوي الحجى من قومه لقد أصابت فلانا فاقة فحلت له المسألة حتى يصيب قواما من عيش فما سواهن من المسألة يا قبيصة سحت يأكله صاحبه صحتا رواه مسلم وأبو داود وابن خزيمة وابن حبان وحديثي أسيد لوري أنت جماعة سارة أتي أوان داجو azakẹ àtàwọn abisọlọ wọn bá ní ká máa ná azakẹ tuntun àdéhùn alákọ̀ọ́kọ́ ó ní ṣe pẹ̀lú ẹni tó lọ ń bòkun tó lówó ìjọ́tọ́ ẹni tó lówó kọjá ikú gbà nínú zakat ìjọ́tọ́ kó lówó kọjá nínú zakat eléyìí ni àdéhùn alákọ̀ọ́kọ́ dálé lórí bẹ́ẹ̀ ni àdéhùn ẹlẹ́ẹ̀kejì ó ń dá lórí ìdíyàn lè tọrọ pé kí wọ́n fún yàn ní sàrà àbí zakat ìgbà wo èèyàn sì lẹ́tọ̀ọ́ kéèyàn jẹ́ni tí ó lè tọrọ kí fún ní sàrà àbí zakat àdìsẹ́ ẹlẹ́kẹta náà yàtọ̀ sílẹ̀ yìí tani àti ta lọ́tọ́ sí pé kí wọ́n béèrè pé kí wọ́n sàrà àbí zakat àkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run bá wa ẹni tó lọ́wọ́ bá bá fún lówó tó náà lówó kọ̀tọ́kọ̀tọ́ ọ̀rọ̀ pé kún fún lówó ẹni tó lówó kọ̀tọ́kọ̀ béèrè pé kẹ́nìkan fún sára ṣùgbọ́n ibo lèyìn ó lówó dé tá a fi sọ pé kọ̀lẹ́tọ̀ sí kí ọ tọrọ owó lọ́dọ̀ ẹlòmíì àwọn àdìsí wa látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó fi hàn pé tí yẹn bá ti ní àwòkéyẹ tí yẹn bá ti ní àwòkéyẹ kò lẹ́tọ̀ọ́ sí kó tọrọ tààrà kò gbọ́dọ̀ tọrọ àwòkéyẹ òun náà ni arba'una dirhaman tí yẹn bá ti ní forty dirham kò tààrà. bẹ́ẹ̀ náà ni téèyàn bá ní dinar twenty divided by five ó jẹ́ four ẹni tó bá ní dinar mẹ́rin òun náà tọ́ kó tọrọ sàrà ìyẹn ni pé téèyàn bá ti ní ìdá kan nínú márùn-ún. òdiwọ̀n owó tí a bá ti ní zakat kọ̀tọ́ kéèyàn tọrọ sára kọ̀tọ́ kọ̀ lọ bá ẹ̀pẹ́ ràn mí lọ́wọ́ ìdá kan nínú márùn-ún ntẹ́yìn ó zakat ẹni bá ti ní lọ tọrọ pé kẹ́nìkan fọ̀ lọ́wọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ tá a gba zakat. olówó ni ẹni tó bá ti ní ìdáka nínú márùn owó tá a ní tá a fi yọ zakat nípa títọrọ tó bá ti ní ìdáka nínú márùn ọgbọ́dọ̀ tọrọ ṣùgbọ́n ta lẹni tó jẹ́ pé tí wọ́n bá fún un tí ọgbọ́dọ̀ gbà á ẹ pé yàtọ̀ ń bẹ láàrin mo tọrọ àti wọ́n fún mi ń tọrọ ìtàn fún ẹ tó tọrọ yẹn kì í ṣẹ̀bùn torí kò sí bá kí wọn lo lówó gbogbo ilé ayé yìí tó máa fún ọ lẹ́bùn kò sí tó burú mbẹ ṣùgbọ́n sàrà zakat ibo lèyìn ó lówó dé tí òfin gbọdọ̀ gba zakat tó fi jẹ́ pé tó máa fún tó bá tiẹ̀ gbá ajẹ́kọ̀ àti ìyọ zakat owó òdiwọ̀n tó ń gbà àti ìfúnyà gbígbà tó náà sì gbà kọ̀tọ́ sí i. ètò hàn nínú òfin ṣẹ̀ríya oníkẹ́ni tó bá ti ní tó yẹ tí wọ́n ní téèyàn bá ti ní yóò máa yọ zakat òun lẹni tí ọ̀tọ̀ sí kọ́ gba zakat òkè wa ìyàtọ̀ láàrin ẹni tí ọ̀tọ́ kí ọ̀tọ̀rọ̀ àti ẹni tí kò tọ́ kí ọgbà ẹni tí ọ̀tọ̀ kọ́ tọrọ ẹni tó bá ti ní one over five owó tá a ní ká fi yọ zakat ẹni tó ṣe pé kọ̀tọ́ kọ́ gba zakat kódà kó ṣe pé kọ̀tọ́rọ̀ òun náà ni alghani tí irú rẹ̀ náà yẹ kó yọ zakat òun àgbọ̀dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ gba zakat tọ́ ilé ìjọba hadisi wala nabi muhammad sallallahu alayhi wa sallam abu sa'id al-khudri wala nabi sallallahu alayhi wa sallam ó ní la tahillu sadaqatu li ghani illa li khamsa kọtọ kí ọlọ́rọ̀ abọrọ olówó zakatu ọjẹtọ fún ọ zakatu ní jíjẹ ní gbígbà ọjẹtọ fún àti sọ pé olówó tá à ń sọ yẹn lẹni tó bá ní kíni tóun náà ní nìsọọbù zakatu kọtọ fún ní jíjẹ o illa li khamsa àyàfi fẹ́nìkan náà àwọn olówó márùn yìí tó o bá nínú wọn ajẹ́pẹ́ zakat bá bọ́ sí ọlọ́ọ̀ lè jẹ́ li amilin alayha fẹ́ni tó yẹ pé ó ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń kówó zakat jọ àwọn gan ló lọ́ọ́ gbà wá lọ́dọ̀ àwọn olówó àwọn ló lọ́ọ́ gbà wá fúnjọba òun gba owó iṣẹ́ rẹ̀ tó ṣe kìí ṣe nítorí wípé ọba àjálá owó tó ní kò ní kọ dínà kọ́ gbẹ̀tọ́ rẹ̀ nítorí pé owó kíní gbà nísìn owó sẹ́rẹ̀ torí pé ọlọ́run bá sọ nínú àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí kan jẹ zakat ó ní wal-aamilina alayha àtàwọn ẹni tó ń ṣiṣẹ́ àti kó zakat jọ àwọn ẹni tó ń ṣiṣẹ́ àti kó zakat jọ wọ́n lẹ́tọ̀ọ́ àti ṣe kíni wọ́n lẹ́tọ̀ọ́ àti gbowó sẹ́wọ̀n kò bá jẹ́ pé ní gbogbo owó òlù kọ̀ọ̀kan wa ṣé bọ́n ń ṣiṣẹ́ ẹ̀tọ́ rẹ̀ lórí iṣẹ́ tó ṣe yọgbà tẹlẹ ìtumọ̀ sí pé nínú owó zakati náà wọ́n ti san owó rẹ̀ fún kò sí wàhálà mẹ́ nínú owó zakati wọ́n ti fún lówó sẹ́ kò sí wàhálà mẹ́ àwòrọ́jọlẹ́ ní tẹ̀rọ hàn mí mẹ́lẹ̀ wọ́n ti fẹ́ nìkan ní zakati eléyìí ti gbà á nítorí pé aláìní ni òun á mú zakati tó gbà yẹn ó wá tà fẹ́ lómi màálù ni wọ́n yọ ní zakat wọ́n fi léèyàn kan lọ́wọ́ òun ti wá gbà ní zakat òun wá tà fẹ́ lómi ẹni tó wá rà lọ́wọ́ rẹ̀ jó lówó eléyìí tó rà lọ́wọ́ rẹ̀ yẹn ẹ̀tọ́ nìkan jẹ́ torí pé kìí ṣe zakat ńlò ń gbà ìgbà náà ti fẹ́ ni tí wọ́n fún yẹn ó ti dẹ̀tọ́ fóun ẹni tó sì lówó tó má wò ó lè tọ́wọ́ rẹ̀ fẹ́ni bọ̀dì torí rẹ̀ ìwọ gbà ń zakat pàtó ta fún lówó tó ta fún kò jẹ́ zakatu ma pàtó ta fún lówó tó ta fún kò jẹ́ zakatu ma torí rẹ̀ tó ń bá jẹ́ ọjẹ́ halalan tayyiba. aw gharimin olówó ni ṣùgbọ́n gbèsè gbèsè tí ń bẹ lórí rẹ̀ kọjá sísọ. tọ́ nínú àwọn tó ní ká zaka fún náà ni wal àtàwọn tó jẹ gbèsè gbèsè ọwọ́ ọlọ́run. kò rí bó tilẹ̀ sán tó ó ti padà sí square ẹni tí ò lówó torí pé ẹni tí ń tí ọjà àwọn èèyàn tó bá ti pọ̀ ju tó ní lówó lọ tó bá ń pè lólówó ìnagijẹ lásán ni o hàn ní ìsèyàn ní ten million ten million tó níyẹn ó sì jẹ àwọn èèyàn ní nine point five million ní gbèsè tó ló wá lélẹ́yìn àbí mẹ́gáàdì wọ́n bá wọn sọ́wọ́ ni kò lówó kankan so nítorí ẹ̀ gbèsè ń bẹ lórí òun wọ́n lè fún nínú zakat tó náà bá jẹ́ ẹ̀tọ́ ni awogazin fi sabilillah olówó ni ń sì ń jagun wọ́n ń ṣe jihad fi sabilillah ọlẹ́tọ̀ sí kọ́gbà nínú zakat torí kọ́ lọ́n sọ pé wà fi sabili wà fi sabilillah bákan náà lórí àti jagun ọlọ́run bá ṣe lẹ́tọ̀ pípé kẹ́ ẹ náwó zakat síbẹ̀ kẹsì pé wà fi sabilillah kẹfì zakat kọ́ mọ́ṣáláṣí o kẹsì wà fi sabilillah kẹfì gbẹ́ kànga kẹsì wà fi sabilillah kẹfì kọ́lé fọ́mọ òrukàn kẹsì wà fi sabilillah kẹfì kẹfì jẹ́ pé lọ safara sórí gádà rárá o àbí kẹfì safara sórí odò rárá fi sabilillahi ìjọba máa ń sọ ọ́nbẹ̀ yẹn jihad ẹ fi ra nǹkan ogun ẹ fi sanwó fáwọn jagunjagun kó lè ba àmójútó ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí kò sí tó burú mẹ́ torí rẹ olówó ni ó sì ń kópa nínú jihad fi sabilillah ó wá gbẹ̀tọ́ rẹ̀ kò sí wàhálà aw miskinin tusaddiqa bihi tusaddiqa alayhi minha àbáláyé ni ìjọ yẹ pé wọ́n fún nínú zakat ọgbà nínú zakat òun náà wàá mú tọgbà yẹn fọ oh deya minha li ghani ọwọ́ abùn olówó lẹ́bùn nù ẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ miskin ló nítorí àgbà yẹn masha allah la quwwata illa billah kakumi kan ni tata wọn gba ẹran yẹn pọ̀ kòbúrú ọlọ́fà làjù lágbájá náà nígbà yìí látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ baba lágbájá wọn lẹ́bùn ni ìdáná ẹ ṣe kò sí wàhálà ń bẹ tọ eléyìí ló lè sọ jíjẹ wo zakat di ẹ̀tọ́ fún àwọn tó bá lówó lọ́kàn nínú àwọn oríṣi ọ̀nà yìí alimami ahmed àti abu dawud àti ibn maja ló gbé àdéhùn ìjáde alḥakim an-naysaburi ó sì sọ pé hadithun sahih wa u'illa bil irsal ṣùgbọ́n sọ pé yẹn kì í sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam. tọ́fẹsẹ̀ rinlẹ̀ torí pé ẹni tó sọ pé ànábì sọ pé kìí ṣe Abu Sa'id torí pé ẹni tó sọ pé ànábì sọ pé kìí ṣe Abu Sa'id bóòlù àti ọmọ Abu Sa'id wọn ní tẹ bá wo àdìsí ẹsẹ bí bóyá ètí Imaamu Ahmad gbà wá eléyìí tí Abu Dawuda gbà wá eléyìí tí Ibn Majah gbà wá ẹsẹ gbogbo ẹ ni wọn fi àbùkù yẹn kàn ní ṣùgbọ́n tó dájú ni pé eléyìí tí Hakim gbà wá nìkan ni lọ́rọ́ bá wí eléyìí tí abu abdullahi alhakim nìkan gbà wá lọ́rọ̀ báwí tí ẹnìkan ni wọ́n fẹ́ sẹ́yìn nílẹ̀ eléyìí tó pé sahih yẹn ni ẹ ṣe sahih eléyìí ni ìtọ́dọ́gba tẹ́lẹ̀ ìbáyé wa a jẹ́ pé hadisi ìfẹsẹ̀ nílẹ̀ hadisi ìfẹsẹ̀ nílẹ̀ pọ̀tọ́ polówó tó bá lówó tó tó ní sọ́ọ̀bù kó gba zakat kó jẹ àyàfi tó bá jẹ́ pọ̀kan lọ́jọ́ ní àwọn tó ń ṣiṣẹ́ láti gba zakat jọ lọ́dọ̀ àwọn olówó àbí wọ́n ti fẹ́ni tí wọ́n fún òun lọ́wọ́ àtà fún yàn àbí gbèsè ń bẹ lọ́rùn èèyàn ni wọ́n fi fún yàn àbí èèyàn jẹ́ ẹni tó ń jagun sójú ọ̀nà Ọlọ́run ni wọ́n fún yàn nínú zakat àbí aláìní tọ́yẹ kí wọ́n ti ṣe wọ́n ti yọ zakat fún olótún abùn olówó lẹ́bùn nínú rẹ̀ pàwọn náà kúkú máa bùn wá ń gbà mí. ilé ìjọba àdìsẹ́ ẹlẹ́kejì ọ́ láti ọ̀dọ̀ Ubaydillah ibn Adi ibn al-Khiyar radiyallahu anhu ọlẹ́ni méjì kan wọ́n fún un ní ro àwọn ẹni méjì yẹn sàábẹ́ ni wọ́n sàábì ni wọn ẹ sì mọ̀ yìí pé àìkò dá orúkọ sàábì mà kò kó àlébù bá àdé kò kó àlébù bá àdé kí ló fà lọ́sọ̀ bá àwọn àìkò dárúkọ tó gbàdé kò kó àlébù bá kí ni jẹ́ tiqat naam wọ́n yẹ sọ pé àwọn sàhábà tiqat kulluhum udul lọ́sọ̀ gbogbo àwọn sàhábà ẹni tó dúró dọ́gba ni wọ́n ẹni tó dúró dọ́gba ni wọ́n torí rẹ̀ tá a bá ń mọ̀ wọn tá a mọ̀ kọ́ wọn tó bá sá ti dá a lójú pé sàhábà ni òtítọ́ àwọn èèyàn méjì wọ́n wá bá nàbì wọ́n sọ fóun wọ́n sọ fóun Ubaydillah báwọn lọ bá nàbí wa muhammed sallallahu alayhi wa sallam yas'alanihi min as-sadaqa àwọn ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kókó fáwọn nínú owó zakat owó zakat náà ti kó jọ eléyìí ti ń bẹ lọ́dọ̀ olórí owó tó bá wà lọ́dọ̀ olórí àwọn mùsùlùmí wọn máa ń pè ní owó tó wà ní baitu malil muslimin ẹ fáwọn náà ní pin tiwa nínú owó zakat gẹ́gẹ́ bí ẹ̀yin náà ni ẹ̀rọ àti ìrìkan kówó kan wá tó wà jẹ́nẹ́rà àtẹnitẹ́bi ọ̀pá àtẹnitẹ́bi ń pa kálukọ́ wa ayọ̀ abọ́ ni abẹ́ ẹ̀kọ́ ni kẹ́rẹ́ sọ pé oríṣiríṣi ọ̀bẹ láàrin jọ ku erin ọ̀tọ̀ọ̀tọ̀ ètè níjọ sàrà wọ́n rí i pé wọ́n ti kówó jọ wọ́n wá wá pẹ̀tọ̀ ẹnu nìfà wà kọ́ má jẹ́ pé dídákẹ́ tá a dákẹ́ nù ní jẹ́ ká rí tiwa gbà ń bẹ̀ hmm, ẹ báwa náà mú nínú owó zakat yẹn. anábìyà sallallahu alayhi wa sallam. قلب فيه من نظر anábì máa ń wò wọ́n tún wò wọ́n ó wò wọ́n tún wò wọ́n ó wò wọ́n tún wò wọ́n tọ́ fọ́rọ̀ ọ̀húnmá jẹ́lẹ́dẹ́yìn anábì wàá rí kọ́ àwọn méjèèjì lágbára oye sọ̀lẹ̀ orúkọ ẹ̀fúra ń kí wọ́n lágbára àwọn oye sọ̀lẹ̀ ó túmọ̀ sí pé ńgbà míì ìyẹn lè má lówó gbà tó lágbára láti ṣiṣẹ́ láàrin gbà. àti owó sẹ́ẹ̀rẹ́ ni èwo owó sẹ́ẹ̀rẹ́ ni gbàgbàgbà yìí máa ń sọ yẹn di ìjẹ̀kúrẹ́ dì ní o ní níyì kọ́bọ̀ lọ́yẹ̀ ní gbé gbà tún gbẹ lẹ́yìn o ní níyì by the time tí ọba sì gbogbo olé ayé ra iyì fún ọmọ owó ni wàá gbórí sókè gbà gbà ó nílé wòkè tó bá wòkè ọ kábùkù wọn fẹẹ fún ọ lóhun tó ń wojú mi àbí mú wa so bọ́lọ̀ ń ṣe dọ́mi èèyàn nu torí ẹ̀ inú ti jẹ́ pé ń gbà mí kí esi pé torí pé èèyàn ọba àwa ti ní náà ni kéèyàn ti wá sọra rẹ̀ dẹ́ni tó yẹ pé kí ni ó ti ń ṣe bára kọ̀ọ̀kan tí ìrà bọ́ra ni ẹ̀lẹ́ mùsíbà sànàbìsọ̀lá àṣọlá ń wò wọ́n ó tún wò wọ́n sọ àwọn náà ti mọ̀ pé nǹkan ó ṣe fáwọlẹ́lá obìnrin kan náà wá wọ́n sọ fún anabi sallallahu alaihi wasallam ó lóun òun fi ròhùn fún ọ òun fi ròhùn fún ọ anabi sallallahu alaihi máa ń wò látòkè délẹ̀ o tó bá rẹ̀ jùlẹ̀ tó obìnrin yẹn ti mọ̀ pé nǹkan ṣe nítorí pé ẹ fẹ́ mi. nwa wá wù ọ́ jáde ah obìnrin level iwe èwo mo á yìí fáwọn àlẹ́lẹ́ àmọ́ level kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nàìjíríà tí sọ wá sọ fóbìnrin kan pé mo fẹ́ fi ọ ó lọ wọn máa ronú sí ó tó jọ méjì mẹ́ta ó tí rò tán ó rò pé yóò ṣeé ṣe tẹ̀lé kò pé kó tó má kọnu sẹ́lómi kò pé kó tó àmọ́ lóbìnrin lẹ́vù à kóbìnrin kan wá bọ̀ káàké ẹ̀yìn ó sì wù mí pé kẹ́ ẹ fẹ́ olúwa rẹ̀ ó ta rẹ̀ òun náà ni ó kò burú ń máa rò ee mùsíbà yóò mọ yóò tún fẹ́ máa fóònù ẹ gbogbo àgbẹ̀ ẹ̀dá pé mọ́sọ̀ fáwọn èèyàn ó <laughs> sódà tó bá sọ pé òun ṣe kọ́mọ́jẹ́ rẹ̀ òun ò ní lè rìn ìwọ kan òun kan nù kátó wá pé àwọn èèyàn jókòó sọ́dọ̀ rẹ ńlọ́wọ́ wa lọ́wọ́ ni ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ fẹ́ mi wọn náà pé ẹjọ́ mi ń yín anabi sallallahu alayhi wa sallam ọ wò ọ̀rọ̀ ìjùlẹ̀ ẹ kété láti wò yàn ọ̀rọ̀ tí ó jáde lẹ́yìn rẹ̀ kéèyàn ṣọ́ra ni àwọn ọkùnrin yìí rí pé anabi wò àwọn ó wò àwọn tó tán àwọn wò ọwọ́ á wọn pé alágbára ń bẹ ní ìtàn bẹ lápá wọn. fọkàn ẹ ẹ wà nábì sallallahu alaihi wasallam ìmọ̀nà pọ̀ ó ní in shi'tuma a'taytukuma tó bá wù yín o mo lè fún yín o mo lè fún yín. wala hazza fiha li ghani bó tilẹ̀ jẹ́ pé zakat ọ̀tọ́ sí ẹni tó bá lówó o ẹni tó bá lówó kò ní ẹ̀tọ́ nínú ìpín zakato káti ẹ̀wá péyàn wá lówó wala li qawiyyin muktasib àbí alágbára tó lágbára láti wówó fúnra rẹ̀ mo rò pé ẹ fura ń bẹ̀ o ìyẹn ni pé mọ́sánà ń bẹ fún ọ ò lówó lóòótọ́ ṣùgbọ́n àá wọ́n ti ṣe sàn yìí sọ̀tẹ́ mọ̀ pé àwọn náà ní ìsìn wọ́n ti kó wọn sí ẹ̀rọ onú sí o tẹ́ ẹ bá fẹ́ àfọyín o ṣùgbọ́n ẹ kíyèsí o bẹ́yìn ọ̀bá jó lówó ló mú yín wá béèrè zakati ọ̀tọ́ só lówó kápẹ́yìn ọ̀wá lówó lẹ́fi wá béèrè bẹ́yìn sì lágbára bẹ́yìn náà lágbára tẹ́ lè ti ṣiṣẹ́ àwọn kan wà tó pé wọn níwọ̀n sí lágbára tán fi lè ti ṣiṣẹ́ kí ló dé tẹ́yìn ọgbà mọ́rú àwọn eléyìn lọ́wọ́ tẹ́ẹ̀lì fílẹ̀ fún wọn káwọn ọgbà ẹ̀yìn sì lè ṣiṣẹ́ èwo ló dùn jù nínú owó mo bọ àtowó èyí tó dùn jù lẹ́nu èèyàn olówó sẹ́tìyàn bá ti torí ẹ̀ lànà bisọ̀ lọ́lá àlùsọ̀ là ń ti sọ nù hadith sí imaamu Bukhari gbé jáde pé má akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min amali yadihi fa inna nabiyya allahi dawud alayhi salam ya'kul kana ya'kulu min amali yadihi. kò sóúnjẹ tá a jẹ tó dùn bí èyí tó gùn wá pèsè fún wa lọ. bí èyí tí iṣẹ́ ọwọ́ wa pèsè fún wa lọ òun ló dùn jù wàláhì òótọ́ ni wàláhì òótọ́ ni ṣé máa bùn yàn lówó ní ṣé yàn fowó yẹn ra gbogbo nǹkan rí mi ra gbogbo nǹkan ìtẹ́yìn náà gbọ́dọ̀ fura ni pé owó tí wọ́n bùn ọ tó ń fi ra gbogbo nǹkan tó ń fi ra gbogbo ó rí i pé tí ò wúlò fún ọ ní ìsìn kó tó wúlò fún ọ nù gbèsè ayé rẹ ó lè pẹ́ ní ló fowó rà torí pé ọmọ òpó wà wúfù kan ni ọmọ bó ṣe wá kà kó lé ọlọ́ni fa ọwá ṣiṣẹ́ ọwá ṣe àti làágùn ọlọ́run á ràn ọlọ́run wá rí four thousand oògùn tó là wàhálà tó ṣeun yóò kọ́ ọlọ́gbọ́n débi pé owó yìí ò kè é ṣe owó téèyàn máa fi ṣe rádaràda o owó yìí èso owó téèyàn máa ń ná játijàti o àbẹ́ ẹ̀kọ́ ni tẹ́lẹ̀ bá fẹ́ máa bọ́ dámọ̀ràn kí máa gba àbọ̀ ọ̀fẹ́ gbádùn ni owó tó wáyé pé ah, torí pé ò torí ẹ̀ tó bá jẹ́ pé oúnjẹ lọ bá fi ru owó ń rà ọgbàdùn rẹ̀ yàtọ̀ yàtọ̀ sówó tán kàn kó fún yàn ìdí nu ẹlòmíràn sọ pé àkókò mọ̀ bówó gidi lẹ́ ń fún wa <laughs> pé owó òun pọ̀ a máa rí nǹkan rí nǹkan tá à ń fi ń ṣe owó gidi ni ṣùgbọ́n nígbà tó ń pò òṣìṣẹ́ rẹ̀ bọ́lọ̀ ń ṣe dọ́mi ìyànnu tẹ́ máa ń kówó fún yàn tí èèyàn òṣìṣẹ́ rẹ̀ èyí sábà máa ń tó fi ṣe máwòrán ó jìnnà kìí sowó kìí sowó oògùn kìí sowó kìíní kan owó gidi ni ṣùgbọ́n gbà tí wò ó ti ṣiṣẹ́ fún tó fi tì ọ́ lọ́wọ́ yìí sàṣe èèyàn ni wọ́n máa kówó fún páàbù ọ tí wọ́n máa rí lò dáadáa torí pé owó òun ọbọ̀ sí ọ lọ́wọ́ ò ní plan kankan fún tẹ́lẹ̀ náà àsìkò tó sì bọ́ sí ọ lọ́wọ́ tó ọba bẹ̀rẹ̀ sí ni bọ́yá ẹran kan lọ́ọ́ máa jẹ lọ́sẹ̀ èkìrí ẹran kan lọ́ọ́ ń jẹ lọ́sẹ̀ lọ́wọ́ abẹ́rẹ́ sí ní jẹ ẹran jẹkújẹ gbígbẹ́ ìyáyẹ tẹ bá kó ẹran sínú abọ́ fún mi mọ̀ fẹ́ kó pé sixteen níjókòó kan lọ́wọ́ àti pé láàrin àyàgbẹ́ à ń lọ síìtù àyàgbẹ́ à ń lọ síìtù one million bá tán. tó bá yẹ pé sẹ́lẹ̀ yẹn bá ṣe tó bá fi rí one million sẹ́mi pé tí ó fi fi ọ̀pọ̀ gan wàláhìí tó láì torí pé ìrònú bí mo ṣe rí ìyá tí mo jẹ kó tó tẹ̀ mí lọ́wọ́ gbogbo àwọn wàhálà yìí ìní máa gáìdì èèyàn torí ẹja kéè sára o ẹja kéè sára gidigidi Islam ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa là á máa gbọ́ táyì lò tọ́lọ́n bá fún yàn lágbára tí yàn bá fi lè rówó tí ó fi lè ṣiṣẹ́ owó kó ṣiṣẹ́ owó nǹkan rí ó pé kún fún lówó lọ ó pé kún fún lówó lọ ẹni tó ń lọ síbi iṣẹ́ bó ojú ojú ni tó sì jẹ́ pé sí òjò rẹ̀ owó tí ń rí gbà ń bẹ̀ is only one thousand naira tí ó bá jẹ́ onímùkúmu tí ó sì jẹ́ oníranù oníṣekúṣe nítorí lè fowó yín ṣe àlùbáríkà tí ọwọ́ bẹ̀ yọ pọ̀ gan ó ti kà kún pé àfijọ́ tó wọ́n bá rí iṣẹ́ tó wọ́n bá rí ibi iṣẹ́ lọ́lọ́wọ́n ní rí one thousand yín sì fara ṣe ń ṣe gbogbo ẹ̀ ẹ̀yin kan pè ń jọ kàn lọ́wọ́ ni iṣẹ́ wo ló ń ṣe gan-an rí <laughs> iṣẹ́ bírísókè nì lébùrà wọn bá wọn rú pọnpọn wọn bá wọn ṣe kìnnìún lọ àwọn àwọn ọkọ one thousand jókòó mẹ́rin wọn bá sì jókòó mọ́ ń bọ̀ ẹ̀ka gbé envelope fún mi twenty thousand ah owó tí ogún jọ bàbá tí mo lè mọ ajókòó bíi lójoojúmọ́. <laughs> ní ọba àdìpọ̀ bẹ̀rẹ̀ sí fojú di sẹ́tíǹtì o bẹ́ẹ̀ sọ pé yẹn kàn jí alásán ẹ̀ pé kọ́lọ́ ọmọ ṣe tèèyàn níyà ẹ̀ ó kún orúkọ ńpẹ́ títí títí gbogbo orí pa ìsìn ní ọ̀sẹ̀ wàá rántí kó rí pa. kò wá ní fẹ́ lọ síbi títí ń rówó halalan tayyiba báyẹn mọ́ látàrí wọ́n bùn lówó yọ wá ṣìṣe látàrí wọ́n bùn lówó yọ wá dẹni tí mẹ́lẹ́ kọ́lé sí lára kò ní fẹ́ tẹ́sí máa irú rẹ̀ ń ṣe àwọn èèyàn nù gbèsè ayé wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé iṣẹ́ tá à ń ṣe téèyàn ń rí tọ́rọ́ kọ́bọ̀ ń bẹ̀ orí tó wà ń bẹ̀ ó pọ̀ púpọ̀ ọ̀pọ̀ púpọ̀ yàtọ̀ sí ẹ kìí ṣiṣẹ́ wọn máa bùn lówó ni ẹni tí ń bùn yàn tó bá kú ńkọ́ bọ́ọ̀lù yẹn ṣe tó pẹ̀lú àwọn ọmọ rẹ̀ pé ẹ pín mi náà mọ́ dúkìá rẹ̀ bá pín o náà pé bàbá yín irú rẹ̀ lọ́dọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ́nu gbèsè ayé àwọn èèyàn lónìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń gbà míì ẹni family level lẹ́fí ń tu ọ̀rọ̀ ti yín ẹ̀gbọ́n mú àbúrò mọ́lẹ̀ àbúrò ọmọ wa fi gbogbo ọjọ́ ayé tiẹ̀ sáàbù ẹ̀gbọ́n alhamdulilah òun ò ní máa ti wówó oúnjẹ tiẹ̀ fúnra rẹ̀ tí wàá kí mọ́tò lẹ́gbẹ́ ní àbúrò ọmọ wàká gbogbo sẹ́tì ẹ̀gbọ́n bá fẹ́ rán àbúrò ọlọ́sáré jẹ ìdábùrò ọkàn rí pé ń ṣẹlẹ̀ sónú gbèsè ayé ni pé bí ọ̀pá ń ebi òsì pàyàwó kọ̀pọ̀ mọ́ ń bọ̀ tí owó kan tèmi ní tí mò ń gbà lórí bí mo ṣe ń wọ ẹ̀gbọ́n mi ká kò ní rọ́nà tọ́ka sí ah, láàrin èmi àti wọ́n ah, ah, ntí láàrin ṣe dùn mí kí ló ṣe ó ní máa sanwó oṣù fóun alájọbí ọ̀dà ókè sálájọbí náà tún ní dáa ní yorùbá lẹ́bù yín pé wọ́n ń yàn án jẹ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn mùsùlùmí kú náà tala alájọbí náà ti ń dáa wọ́n ń yàn án jẹ òun mú mi sí i. ìjọ tó wọn á béèrè pé kó wọn máa gbowó kan lórí iṣẹ́ tó ń ṣe yìí ó wá di wàhálà ok tíwọ ẹ̀gbọ́n yẹn bá kọ́kọ́ jẹ tó bá lọ ṣẹlẹ̀ kó ń lọ kọ́kọ́ kú síbẹ̀ náà máa tó lè ṣẹlẹ̀ àbúrò nínú tó lè ṣe tó tírù rẹ ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ oníke táwọn ọmọ bá ń sọ ẹ dúkìá bàbá wa à ń tẹ ronú bá ṣe pín ẹjọ́ bá bí ìyá dànù yín kọ́ wa pín dúkìá kan ṣé lásán mò ń ṣiṣẹ́ fún bàbá yín kó tó kú ni ó ń ṣiṣẹ́ kalẹ̀ ẹ̀dẹ̀mí náà ni pé bóun bá ti parí ọlá tóun tó ń kú kó náà máa jẹ́ dọ́jọ́ kú ni <laughs> àìmọ irú rẹ̀ tó ń ṣẹlẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ mẹ́jẹ̀ ká tura wa sípò fún mi ẹ sì mẹ́jẹ̀ ká tura wa sípò àkókò màtúmọ̀ ní tàn ṣe kí ẹ tètè máa sátọ̀sì rẹ̀ sípò owó wà ń bì yìí àfi ọ́ ṣiṣẹ́ ẹ̀dàkùn ẹ̀ lòun iye báyìí ni ọlọ́run fa àlùbáríkà sí ó ní tùmọ̀ ju wípé bí ọlọ́run bá mu wá ni bí ọba sì mu wá kájọ ṣe sùúrù torí rẹ̀ wọ́n ní zakati kọ̀tọ́ tó lówó gẹ́gẹ́ bí ó ti ṣe tán tí kò ní ṣùgbọ́n tó ní agbára tó fi lè ṣe kí ni tó náà fi lè wówó tiẹ̀ ìsìláàmù dáa púpọ̀ ó kórìíra káwùjọ kó wà kí àwọn ẹni tí ń gbénu rẹ̀ ọjọ́ pẹ̀mí wọn ti kú kí ni tó fẹ́ mú lówó náà tó máa tẹ́wọ́ gba kínní lọ́dọ̀ àwọn ẹ̀ tí ìbá ti pẹ̀mí rẹ̀ bá ti kú kí ló tún fẹ́ mú ẹni tó jẹ́ ipò lágbára máa tẹ́wọ́ pé èmi náà fẹ́ gba tèmi náà tí ìbá ti pẹ̀mí bá ti kú ìdínú báwọn àwùjọ kan nílé ayé yìí wọ́n á gbà fáwọn èèyàn pé kí wọ́n wọ kọ́ńtì àwọn bàtú wàtú wọ kọ́ńtìrì báyìí wọ́n wọ́ nítorí pọ́pọ́sì báyìí pọ́pọ́sì yẹn lápèjú onípọ̀ wa wá mọ̀ however àwọn ọ̀gbà kò ṣiṣẹ́ ìdá wọ́n á sanwó fún ẹ àbí wọn ò ní sanwó fún ẹ ah system yẹn le o ó le gan o torí kí ni àwọn ọmọ fún ọ lówó oúnjẹ ẹ dákun sí ní tọ́mù èèyàn ń fẹ́ nù pé a máa fún ọ lóúnjẹ àmọ́ ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ àwọn ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ kódà ó túmọ̀ sí pọ́wọ́ òwúlò ọwọ́ èèyàn ní wúlò tọ́wọ́ bá sì wúlò ẹ̀dín mú ọpọlọ máa ń kú ni màdì tí àǹtẹ̀ máa ń rọ́wọ́ yín fi ṣe nǹkan rí tí àǹtẹ̀ fi ń ṣe nǹkan rí ọpọlọ yóò máa jí pépé ẹ máa ronú nǹkan dáadáa ẹ tún máa ronú pé kí ni mo tún lè ṣe kí ni mo tún lè ṣe torí ẹ̀ kò sí nínú system tó dáa pé ò ní ṣiṣẹ́ ó ṣe ní ṣiṣẹ́ pàápàá jùlọ ọkùnrin ni ọ kí ló ní ṣiṣẹ́ fún ṣé bá tírìnì rẹ lórí máa gba sàrà máa gba sàrà ìwọ ò ní mà ti fún yàn sàrà ṣé bá tírìnì rẹ lórí àmàfó oúnjẹ sọwọ́ sí ọ ọmọ ẹjẹ ọmọ ẹjẹ ìwọ ò ní mà ti pèsè oúnjẹ fọmọ àbíyàwó lọ́jọ́ iwájú ṣèdínú tó fi jẹ́ kí dáadáa làwọn bàbá rẹ ṣe fún ẹ bàdí tí àná ti rí kó o ti bàlágà tó wá tẹ́ ọ pé dáàdì mo fẹ́ kí ní kí n gbowó oúnjẹ owó oúnjẹ wo láti tòun ní lọ. ìwọ ni tí wọn bá ní kó máa fún mi ó yẹ ẹ̀rẹ́rìn láti fi fifteen years ago ni òtítọ́ kẹlòmí ọgbà kọ́bọ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ mọ́ tẹ́ẹ̀dì wọn gbádùn jọjúmọ́ dáàdì ẹ̀ ló mọ búrókù ni ọlọ́run ní fi ọ́ nígò tí ń búrókù so bàbá yẹn dáadáa ló ṣe sí ọ torí pé níjọ́ tí wọ́n bá máa ń fani rẹ̀ wàláì ọmọ ọmọ ṣàdúrà fún bàbá yẹn láti má lọ jalè o torí kan àwọn ọ̀gbẹ́dá dì rẹ ti pọ́ọ̀tì lápá pọ́ọ̀tì ọkọ̀ ọlẹ́kọ̀ọ́ ni. bẹ́ẹ̀ náà ni bàbá rẹ nílé masha allah la quwwata illa billah wọ́n lágbára láti sọ pé kó lọ sí fúláàtì kan kó máa gbé àbí òye pàápàá jùlọ ń gbọ́ fẹ́ yà o wọ́n ní rárá yàrá kan yàrá kan náà lọ́mọ ọwọ́ <laughs> àyàrí àdádì ah, èmi ti di family man bàbá di family man ọlọ́gbálẹ́ so oore ni wọ́n ṣe ọ́ oore ni wọn si ọ́ tó kọ́ fẹ́ nasẹ̀ ẹsẹ̀ rẹ̀ ń gbógiri sí ni ronú pé ilé mi bẹ́ẹ̀ ni ó ti ti struggle gbọ́dẹ́pọ̀ ọlọ́gbalé ni ọlọ́gbalé wọ́n á sì lọ́gbalé ọ̀là jẹsẹ̀ kù wọ́n á náà ni oríire ó pè dáadáa ni bàbá re ṣe ṣe ọ́ àmọ́ kí wọ́n á jẹ́ pé ilé bàbá náà ló òtíjẹ bàbá ó kú tó fi sin bàbá ṣébí bàbá tiẹ̀ ṣe sinu tó ń fi kọ́lé òun gbélé grandpa ló ń fi kọ́lé tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé àwọn bàbá tí ọlọ́run ràn lọ tán ra àwọn ọmọ train wọn ò ní bọ́mọ jẹ́ débi ipò ọmọ yọọ máa mú mú títí tí ewu tí ewu lórí wọn ò ní bọ́mọ jẹ́ bẹ́ẹ̀ ṣèdínú òfìjà ìpín ẹni tó lágbára tó fi lè rówó àní fún zakato torí àfẹ́ bá àwùjọ wa jẹ́ àwùjọ Islam àfẹ́ bàjẹ́ gbogbo ẹni tó lè ṣiṣẹ́ kọ́ lọ wá sẹ́mọ̀nà but gbàtẹ́ bá sọ pé ẹni tó bá lágbára tó náà sì lè wówó àní fún zakat ó túmọ̀ sí pé láwùjọ Islam àti ní gbogbo bí tẹ́nìkan bá ti ń ṣèjọba inú tó jọ ọ̀ràn yàn lé lórí ni pé kó create job opportunities gbàtẹ́ bá ti sí àwọn ọ̀nà oríṣiríṣiríṣi táwọn èèyàn fi lè máa ríṣẹ́ sẹ́mi ká ti bẹ́ni tí òfẹ́ ṣiṣẹ́ wí ọ̀rọ̀ rùn ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ kúnlẹ̀ wọ́n kàwé kèsì kí wọ́n kàwé wọ́n kọ́ sí ọwọ́ kèsì kí wọ́n kọ́ sí ọwọ́ agbárí wọn ó ń ṣiṣẹ́ bó ti ṣe tọ́ ọpọlọ wọn jí pépé ṣùgbọ́n ìjọba wọn ò wáṣẹ́ fún wọn torí ara ṣe ìjọba náà nù torí káwọn èèyàn bú ọmọ bá pọ̀ láwùjọ ẹ pèsè fẹ́ fún wọn ni àfi kí wọ́n máa tanra wọn jẹ olórí orílẹ̀-èdè yóò fi kínní kan lọ́lẹ̀ lónìí o ìpèsè iṣẹ́ ní fáwọn ọ̀dọ́ kódà one thousand ọ̀dọ́ ni ó ní opportunity yẹn kẹ́bí nǹkan ń ṣe kan lónìí kí ni one thousand jámọ́ nàìjíríà yìí ìbéèrè lèmi ń ṣe kí ni one thousand jámọ́ níbi tí ẹgbẹ̀rún gbèjè wọn ni wọn fẹẹ gba àwọn èèyàn sí migration fa ẹ lọọ máa dúró lẹ́nu bodè nífa. ìbẹ́yìn náà máa ń tọ́sẹ̀lẹ̀ wọ́n á tún á fi pàdé sí stadium nítorí báwọn náà ti mọ̀ pé àwọn tí ó wà wọ́n kọjá ti sọ. èèyàn tẹ́ fẹ́ gbà bóyá ló tó five thousand stadium mi ti ń gbà yẹn sixty thousand oníwèé ìròyìn sì ń sọ pé nínú stadium ìlàsẹ̀ ń tó wà ń bẹ̀jà over seventy five thousand àwọn tó sì pọ̀ jù bẹ́ẹ̀ lọ ń bẹ lóde áà ní nàìjà lábùjá gan tún nù tí wọ́n rò pé gbogbo ẹni tó bá ti débẹ̀ ẹ̀ ẹ̀yin ò ní wàhálà táwọn pé ń jẹ ìyá níbi tó ti kí wọ́n tún wá sọ pé gbogbo ẹni tó bá wá sẹ́yìn ká lè dá wọn mọ́ ọ torí kọ́ máa jẹ́ gbóná olùkọ́ ọmọ tútù o wọ́n wẹ̀ pélébépélébé níbi ẹlẹ́wọ̀n kò bá àjọkùnrin kò bá àjọbìnrin ṣòkòtò kúkúrú àti ẹ̀wù funfun tí wọ́n máa fi tí wọ́n máa wọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ ń síngílẹ̀tì ni wọ́n wọ̀ bí ìgbà tí wọ́n fẹ́ lọ sáré wọ́n tẹ̀ láwọn kan sáré níbi kan gan níbi tí wọ́n ti fẹ́ ṣe interview fún wọn káwọn lè mọ̀ pé wọ́n lè lé àwọn ọ̀daràn mú lẹ́nu bòde. <laughs> ṣé orílẹ̀-èdè tí àwọn ẹgbẹ̀rún péje yẹn ti ń wá rúṣẹ́ tí ò rọrùn iná rẹ̀ ká ká olórí orílẹ̀-èdè fi kìíní kan lọ́lẹ̀ èèyàn ẹgbẹ̀rún ni ó sì jà ẹ̀rí kan ẹ̀rí kan pọ̀ gan wọ́n pọ̀ bàjẹ́ ni irọ́ lásán torí de eléyìí ẹni tó lágbára wọn ní fún zakat ṣùgbọ́n ojúṣe ẹni tí wọ́n ń ṣèjọba ni kó pèsè iṣẹ́ fáwọn èèyàn owó tẹ́nìkan ń jí kó láwọn orílẹ̀-èdè áfíríkà yìí ó tó láti dá àwọn ilé iṣẹ́ lẹ̀ tó fi jẹ́ pé àwọn ọmọ tó bá gíráduwétì ní yunifásitì kan lọ́dún kan wọ́n á dá ilé sẹ́lẹ̀ tí gbogbo wọn wọ ọbẹ̀ tí wọ́n sì máa gbowó oṣù fún bíi ogún ọdún tó wò wọ́n sì ní tán èèyàn kan ló sì jí kó ṣùgbọ́n ọ̀lẹ́sọ̀rọ̀ gbèjà náà láfíríkà gbogbo àwọn tó jíwó kó tẹ ẹ mọ̀ ló lè yìí tó bá tún wà àdúgbò tó bẹ́ẹ̀ náà bàbá bàbá ẹ jẹ́ pẹ́ o yẹn pé ẹ jalè pẹ́ o ẹ bá ti wá jẹ́ pẹ́ o sẹ́ńjọ́ wọn á dalẹ̀ sẹ́lẹ̀ sẹ́ńjọ́ wọn á dalẹ̀ sẹ́lẹ̀ wọ́n ní kọjá pé káwọn tún lù sí kọjá pé káwọn dalẹ̀ sẹ́lẹ̀ pé káwọn oró kó sáwọn èèyàn lápò ẹ wò nǹkan bẹ́ẹ̀ fa lórílẹ̀‐èdè ṣe ń dàrú ni ọlọ́lọ́ mọ iye owó tẹ́lómi kó pamọ́ nísìnyí torí campaign torí campaign tó bá ti wà ní àwọn èèyàn báwọn kan máa sọ owó yẹn ni inbox shared money shared money ẹ máa wo bẹ́ẹ̀ sọ àdìdìrín ní kéètì orí àwọn èèyàn tẹ máa sọ owó yìí ẹ wò bẹ́ẹ̀ ni ó ṣe sùúrù wọ́ọ́ pé kí ni kò tí ì mú ju mi lọ ọdún rẹ wọ́n pè sẹ́ àwọn òpònú tà ń so lórí ilé lórí ẹ wá ní ká ṣiṣẹ́ fún mo rò pé yé tọ́ sọ́tọ̀ rẹ nìkan mú tí wọ́n ń wọ́nà láti wá fọ́ lọ mú kó ń lè gbè kí ni ń sọ àríwá ẹ̀kọ́ ni ẹ̀ ti sùúrù bó bí ìgbà táwọn kòkòrò ìrà sùúrù bó ṣúgà a'udhu billah yọ nítorí di eléyìí wọn làwọn sàdédé máa yàn yín jẹ o ṣùgbọ́n àwọn táwọn ń ṣèjọba lé lórí màálù ni wọn. ṣùgbọ́n yẹn abẹ́ ìrántí ẹni tí ń parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam náà wọ́n sì ń parọ́ mọ́ ànábì torí tọ́lọ́ ó àwọn ẹ̀dá ń parọ́ mọ́ wọn wọn ni wọn. màálù báwo èèyàn làwọn bára mi sọ o gbogbo ẹni táhàn rẹ̀ bá kan mú rẹ̀ yọ wà lìjànà kálukú bá tún yọ àwọn pé ẹja tíra rẹ̀ ṣé n sọ fún yín pé màálù ni wọn. ìdí inú tó fi jẹ́ pé àwọn ọmọ àwọn oké àwọn tá a làwọn ń ṣèjọba náà lé lórí àbí òye yín náà ní ẹgbẹ́ wọn sọ one thousand one hundred thousand sí sílẹ̀ láàrin wọn nísìn ọlọ́lọ́mọ yẹn yẹn òkú wọn gbókù mi dìde mẹ́ gbàtà wọn bá sùrù owó ń bìbà pé kíni wọn ló mú máa lọ á lu ọ̀pá ni tẹ́lẹ̀ tó rí pé ẹnìkan lọ gan ẹ wò bó ṣe máa lé wàláì áfíríkà yìí experience ọ̀rọ̀ àbẹ̀ ọ̀bàd ọ̀bàd mm, wàláì tẹ́nìkan bá hàn mọ́ndò fifty fifty naira lásán táwọn rò pé one one thousand táwọn kan bá sẹ́bùrú rẹ mẹ́ táwọn kan sẹ́bùrú rẹ mẹ́ ó kú bí tó wọ̀ kẹ́yìn ó dàbí iṣẹ́ tó yẹ kẹ́ pèsè kì í ṣe sẹ́ẹ̀ kò síṣẹ́ ńlọ mú ni máa kí kọ̀ǹdọ́tọ̀ pé ẹkú sí àná ìgbà síṣẹ́ bá wà láyé síṣẹ́ kọ̀ǹdọ́ àmọ́ síṣẹ́ ni ìyẹn ti máa ma sọ́ra rẹ̀ tó máa ta paraku ó ti sọ́ra rẹ̀ rẹ̀ tó yẹ bá sọ́ra ah, ẹ ó lè sọ pé wọ́n ọkùnrin ẹ ah, ẹ ṣe ń kó so ọkùnrin ó sì ṣe ń kó <laughs> so wọ́n pa ìbò lára rẹ̀ tó ṣe ń kó so sínú rẹ̀ kò síṣẹ́ ni wọ́n fi ń kí kọ̀ǹdọ́tọ̀ pé ẹkú sí àná torí di eléyìí ọ̀dọ̀ wọ àwọn ìjọba pàápàá jùlọ àwọn ọ̀dọ́ gbogbo orílẹ̀-èdè tí o bá ti dààmú fọ́dọ̀ rẹ̀ wọ́n ní ìlọsíwájú torí pé àwọn náà lágbára sí wà lára wọn ní ìsìn àwọn bàbá bàbá kan náà ti di pé eh, bọ́yọ̀ ní bọ́yọ̀ la làwọn fi lé ayé lẹ̀ kí sàwọn là ń sọ nírú nàìjíríà ti wà yìí ní ọ̀dọ́ ló pọ̀ jù ọ̀dọ́ ló pọ̀ jù ẹ wo adúrú ẹ wo adúrú mílíọ̀nù àwọn ọmọ tó ń struggle láti wọ yunifásitì ẹ dákun ẹ wo adúrú ẹni tí wọ́n ń jákulẹ̀ ṣé orí gbogbo wọn ò pé ni kò sáàyè ni ókè ọwọ́ àwọn ẹni tó rí wọ̀ tó jáde níbo wọ́n ti rí sẹ́ rẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn nǹkan tó ti yẹ kéèyàn ti máa rò náà láti sìn not until tí gbogbo ẹ bá di reality ní àwọn àdìpé ń gbé páálí ká ike ẹ̀dá kun àyíbá àmọ́ o ṣẹṣẹ wa àyíbá àmọ́ o àwọn náà ti sọ pé kò sí o kò sí o kọ́mọ́ bàbá yẹn lójijì àwọn ọmọ tí ń jáde o kí ló kàn jọba pẹ̀lú wọn tí wọ́n ń ronú tiwọn mọ́ tiwọn wọ́n yẹn rò wọ́n yẹn rò ó yẹ kẹ́ ẹ wáṣẹ́ fáwọn ọ̀dọ́ nínú òní jẹ́ kí àwọn ẹni tí wọ́n máa ṣe bára kí wọ́n tún sẹ́kù mọ́ láwùjọ wa nínú ò ní jẹ́ kí àwọn ẹni tí wọ́n fẹ́ máa mú nǹkan ní nǹkan kún tiẹ̀ ráàyè gbé láwùjọ wa torí pé gbogbo èèyàn tó bá ń ṣiṣẹ́ tiẹ̀ tó ń rí halal tiẹ̀ ìwọ náà ti mọ̀ pé lóore ó wúlò ju èyí tó yẹ kó lọ jí mú ju èyí tí wọ́n máa fọ́n sára rẹ̀ lọ kọ́ lọ́mọba kọ́ dákun kó tó wa. hadith tó tẹ̀lé lé yọjú hadith Qabisa.

kọ́ta ló lóbó pé à irú rẹ̀ náà á bà á. àdìsí ẹlẹ́kẹta yìí wá ń tẹ wá ń sọ fún wa pé tá a lẹni náà tó tiẹ̀ tọ́ sí pé kọ́ tọrọ tá a lọ tọ́ sí pé kọ́ tọrọ. anábì ni innal mas'alata la tahillu illa li ahadi thalatha. ìmọ̀ tọrọ pé ẹ fún mi ràn mí lọ́wọ́ kì kó gbégbá bára o ẹ máa rántí ọ̀rọ̀ yín gbogbo gbà o kì kó gbégbá bára sọ̀rọ̀ kí ẹ bọ̀ sàlámù alaykum alaykum sàlámù. àmọ́ rí yín mo ní wá kí yín ni wíwá náà bá lọ pé ẹja bá potí ẹ bá ẹ kì í wa ẹ dákun mọ́ fẹ́ kẹ́ ẹ ràn mí ìmọ̀ tọrọ ọ̀ràn lọ́wọ́ yìí anabi sallallahu alaihi wasallam nínú àwọn ẹnìkan nínú àwọn èèyàn oríṣi mẹta ló tọ́ sí alákọ̀ọ́kọ́ rajulin tahammala hamalatan ẹnìkan tó sábàyà gbàgbà ẹnìkan jẹ gbèsè ẹni tó wá jẹ lówó wá bá wọn máa ń sin lówó gbogbo gbà wọn máa ń sin lówó gbogbo gbà wọn máa ń kan lábùkù torí pé wàlẹ̀ sahibil haqqi maqal bẹ́ẹ̀ lófin ṣẹ̀rí àsọ gbogbo ẹni tó bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan ẹnu rẹ̀ ọgbọ́rọ̀ níṣẹ́ ọjà nìkan lówó ọwọ́ adé ìwà ń fẹnu wà rọ́ọ̀fù lé ọ lórí ọ̀rọ̀ ọdún lẹ́nu yóò lè àfi kí máa bẹ̀bẹ̀ pé ẹ ṣeun ẹ dákun ẹ sáàmù ẹ bá ń bẹ̀ wọ́n. so àbùkù tí wọ́n fi ń kan gbogbo gba yẹn ó wá ń tẹ̀ nìkan la òun á sọ pé èlò gan ni wọ́n jẹ yín wọ́n ní one hundred thousand ni ọ̀dà ẹ má tún wá bí wọ́n mọ́ o èmi ní ká ẹ máa bí màá san subhanallah sèyàn máa ń sè wọ́n ń pè ní hamala hamala èmi sábàyà gbàgbà rẹ̀ má bá san ìwọ náà tó wí bẹ́ẹ̀ kése pé olówó ọ̀wọ́ pé ara rẹ kọ̀wọ̀ sí ni wọ́n tún wá ń sìn wọn náà ọ̀rọ̀ bá dàbí ìtàkọ́kọ́ <laughs> tọ́ ìwọ tó sábàyà gbàgbà pọ̀ bá wọn sàn ìsìláàmù ni kò burú kọ́ ọ lọ tọrọ pé kí wọ́n ràn ọ lọ kún bùn ọ lówó kó fi lè bá a rí san kò burú fún wọ kọ́ ọ lọ tọrọ pé kí wọ́n ràn ọ lọ́wọ́ kí esi kó yàwó o.

tọ́wọ́ àzọ pé makurudi náà lọ́fẹ́ lọ jọjúmọ́ makurudi ni jama ẹ̀ràn mi lọ́wọ́ makurudi ni o wọ́n makurudi wọn wọ pọ̀ọ́dé makọ́ọ̀dì bọ́ba wọn tà ríru ẹ̀rí five thousand ibì kan sì pa seven thousand ó tún dé mọ́ṣáláṣí mi makọ́ọ̀dì yìí náà ni ah, ah, bàbá makọ́ọ̀dì nígbà tí èsì kọ́ gan ya lọ bẹ́ẹ̀ náà ni irú eléyìí náà sí wọ́n sì ti dáwó fún ọ wọ́n bọ́ wọn lówó títí títí owó ju etí lọ ọwọ́ á ní ah, òwò ìpè pọ̀ ẹ wo láàrin gbọ́ mẹ́ta mo sì ti pa owó yìí níyàwó bá ní àbẹ́kùkù máa <laughs> tó bá ti lé ní iye owó tó ń wá ó ti di kí ni haram tó bá ti lé kílíkì nọ́mbà ó sì dàdúró so anabi sallallahu alaihi wasallam ni ọtọ títí tó fi rówó yẹn thumma yumsik lẹ́yìn ìgbà tówó yẹn bá ti pé kọ́ dẹ́kun ẹ̀ lẹ́yìn tówó yẹn bá ti pé kọ́ dẹ́kun ẹ̀ ẹlẹ́ẹ̀kejì rajulun asabathu ja'iha eléyìí agbẹ́ni ó gbìn kó èrè oko ti jáde bẹ́ẹ̀ lọ́lọ́n jẹ àdánwò sí èrè oko rẹ̀ báyìí làwọn èkúté yìí yọ gbogbo ń tó ló ń gbìn ni wọ́n bàjẹ́ báyìí làwọn kété yìí jáde gbogbo ntọ́lọ́ngbìn ni wọ́n bàjẹ́ báyìí làwọn ẹyẹ alágòógó pípán pípán pípán náà jáde gbogbo àgbàdo rẹ̀ wọ́n rí káwọn bàjẹ́ bẹ́ẹ̀ ni àwọn aya yìí àwọn ọ̀bọ yìí náà jáde wọ́n rí gbogbo ntọ́gbìn ni wọ́n bàjẹ́ ara àdánwò tó máa ń sàwọn àgbẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni àwọn tata yìí jáde wọn ò fi nǹkan lẹ́nu tó gbìn àfikún ọ̀bàjẹ́ ilé ìnáwó pè ní jẹ́ ìhà. E àdánwò àmúwá látọ̀dọ̀ ọlọ́run báyìí ìnìná yìí jáde ó sì rí pò ń jó gbogbo oko gẹ́gẹ́ bí àwọn ọmọ ọlọ́dẹ orí wọn kó àwọn fẹ́ dẹdẹ ẹ mọ́ àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o pé àsìkò ẹ̀rùn ti ń bọ̀ àwọn fẹ́ dẹdẹ ẹ mọ́ wọn kàn fọná sí gbòòní wọn ò ní mọ̀ pé nìkan ó ní gbé ọ̀pẹ ẹnìkan ó gbìn ẹnìkan ogun iṣu ẹnìkan àwọn kan dáná sí gbogbo ẹ ẹ máa wo bí táyì máa gbà jáde wọn sì máa kó gbogbo dúkìá làwọn ti bàjẹ́ àsìkò tí wọn bá fẹ́ kó àwọn ọmọ òfò kálukó ti túlẹ̀ torí ẹ gbogbo oru ẹlẹ́yìn náà àdánwò ni wọ́n ti ń wò pé nǹkan sẹ́nu rí àdánwò yìí bá kó gbogbo dúkìá lọ fahallat lahu al-mas'ala anábìíní kò burúkú eléyìí náà tọrọ o hatta yusiba qawaman min aish títí tí ó fi rí tó fi lè sẹ̀mí títí ó fi rówó tó fi lè sẹ̀mí kò burúkọ tọrọ. ẹlẹ́kẹta rajulun asabathu faqa ẹni tó ti ní tí ò ní má kọ́lọ́ sànù wa ó ti ní kò ní má bó láti wá mọ̀ pé kò ní má. hatta yaquma thalathatun min dhawil hijja min qawmihi títí tá a fi rí yàn mẹ́ta nínú àwọn tó ní làákàyè nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ òun ti ní kò ní mà èèyàn mẹ́ta tó ní làákàyè nínú àwọn mẹ̀lẹ́bí nínú àwọn fámìlì rẹ̀ wá dìde kálukú wa ń sọ pé laqad asabat fulanan faqa kálukú wa ń sọ pé ó dájú pé lágbájá òṣì ti ta o àìní ti ṣe o àìní ṣe o kálukú wa ń sọ kẹ́ni tí ó ràn lọ́wọ́ kó lè bàa mọ̀ lọ́sọ̀kọ́ fi ń bàjẹ́ o sọ̀rọ̀ kan jẹ́rìí nù wípé eléyìí ó ti ní kò ní ma fahalat lahul mas'ala ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí tá a sì rẹ́ni sọ nípa rẹ̀ bẹ́ẹ̀ yẹn ọtọ́ pé kọ́ tọrọ hatta yusiba qawaman min aish títí tó náà fi rí tó fi lè máa sẹ̀mí owó tó lè lò láti sẹ̀mí. fama siwahunna minal mas'alati ya qabisa ìwà qabisa gbogbo tọrọ owó míì tó sí ọ̀kanu mẹ́ta tá a wí sọ́ọ̀ haramu ni o haramu ni yakuluhu sahibuhu sahta gbogbo ẹni tó bá rówó mi gbà tó yàtọ̀ sí àwọn eléyìí báyìí tó bá jẹ òkín lọ́jẹ haram rawahu muslim imam muslim olóògbé àdìsí jáde o àti abu dawud àti ibn khuzaima àti ibn hibban fahuwa hadithun sahih eléyìí ó fi hàn wá pé àfi kí a sọ ara wa àwọn fine bara practitioners àfi ká lọ bẹ̀rù ọlọ́run lórí gbogbo owó tó jẹ tí ó jẹ haram àfi kéèyàn ṣe kíni kéèyàn ṣọ́ra fún níparí hadithi wọ́n jẹ́ hadithi Abdul Muttalib ama Rabi'a ama Al-Harith qala qala sallallahu alayhi wa sallam inna as-sadaqata la tanbaghi. لآل محمد إنما هي أوساخ الناس dájúdájú sàárà àbí zakat sàárà àti zaka kọ̀mọ̀tọ́ o sáwọn mọ̀lẹ́bí anabi muhammad sallallahu alayhi wa sallam pé kí wọ́n jẹ́ o àwọn banul muttalib àti banu hashim banul muttalib àti banul hashim àwọn ọmọ almuttalib àti àwọn ọmọ hashim haramu ni lórí wọn kàn jẹ sàrà haramu ni lórí wọn kàn jẹ zakat nítorí pé zakat innama hiya awsakhun nas ìdọ̀tí àwọn èèyàn lásán ni subhanallah ìdọ̀tí àwọn èèyàn ní zakat ìdọ̀tí àwọn èèyàn ní sàrà ọwọ́ ni wọ́ àáfàá jẹ sàrà ni wọ́ àtẹwọ́ gba sàrà ni wọ́ ajẹ́kẹ́ innaka akilu awsakhin nas ìwọ lolùjẹ ìdọ̀tí àwọn èèyàn tọ́ náà láti máa sọ pé ṣé ajẹ sàrà lọ́fẹ́ jẹ ni àbí afúnni sàrà sẹ́ńkọ́ afúnni sàrà òun fọ́ra rẹ̀ máa ń dojúmọ́ ni ajẹ sàrà ńkọ́ ó ń fi ń kún èyí tó ti ya máìlímọ́ lọ́rùn ó tún fi mí kún abẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀n tọ́ eléyìí jẹba àwọn. torí rẹ àwọn aráalé anabi muhammed sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ti ṣe tọkọ gba sàrà wọn ìgbà o gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ti ṣe tọkọ gba zakat wọn ìgbà zakat o wọn à lè rí nǹkan yìí lọ́nà kan mú jẹ o nítorí pé ó lè jọwọ́ zakat ó sì lè torí àwọn jẹ torí ẹ eléyìí sallallahu alayhi wa sallam àtàwọn ó túmọ̀ sí pé tí yàrá ń jọ ṣébi bá ń pọ̀ kọ́ ọmọ sakọ́jìyà kọ́ ọmọ sọ pé hàn gbàdó jẹ́dọ̀ tí àwọn èèyàn ẹ má fi lọ mí. yọ́ọ́ jọ gbé mo rò pé yé wa <laughs> kò sí tó burú ẹni ń jẹ kọ́ gba sàrà àbí òye wa tí kò bá ti sípò rẹ̀ mọ́ kó nù sí kọ́ rọra fún un ń bẹ̀ àwọn orúkọ kọ́rọ̀ wa lọ́rọ̀ pẹ̀lú ìmánì eléyìí tó ṣe pé kò ní sí àìgbàgbọ́ lẹ́yìn rẹ̀ kọ́rọ̀ wa lọ́rọ̀ pẹ̀lú arísìkì tí ó gbà yìí eléyìí tí máa léyìn ajínà sí gbogbo wa tí ọ̀dà kọ́lọ́mọ bó sá wa lẹ́ni tó lè máa ṣe sàrà kọ́mọ ká wa pẹ́ni tó máa jẹ sàrà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ẹni tí ń sin màálù àbí tí ń sin àgùntàn àdánwò wò lọ́ba hàn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàtìgbà mí àìsàn ṣàdédé kọlu àwọn màálù gbogbo lórí tẹ̀ ń sá nìsín afẹ́ ṣàlàyé pé àwọn onímàálù àìsàn máa ń kọlù wọn tí wọ́n ṣùgbọ́n kì í ṣàdédé kọlù wọn ìgbà mí àfọwọ́fà ni nítorí pé ńgbà mí ẹlòmíì sin màálù yẹn kó lè pọ̀ zakati wa tó yọ mbẹ wọn ni yọ wọn máa dájọ́ bẹ́ẹ̀ lọ́dọọdún wọn máa dájọ́ omi tí wọn á ti rí kó ti pé zakati wọn sáré lọ tànú rẹ̀ wọn sáré lọ tànú rẹ̀ ọlọ́run bá ti kánjú kó tó mú yàn yọ ká màmá dé àrùn kan sáà máa lò ní kẹ tó débẹ̀ rẹ bá pé márùn ti kú kò sì tún dípò zakati o ẹ tún jẹ baba ńlá yà bí ọgbìn dàlùkìyàm tẹ́lẹ̀ ìjọba ṣe jẹ adìẹ náà. adìẹ àdáwò ṣẹlẹ̀ adìẹ kú adìẹ kú gbogbo nǹkan ọ̀sìn lọ last card rẹ ni tó kò sí wàhálà o lè tọrọ pé káwọn èèyàn rùn lọ bíi bird flu wá ṣẹlẹ̀ nínú fáàmù táwọn adìẹ kú lọ yánnayànna kò sí wàhálà o lè tọrọ ràn lọ torí olùmọ̀ sọ pé. gbogbo business tó ní ṣe pẹ̀lú nǹkan abẹ̀mí kì í ṣe business tí ó ní garanti wa ẹ̀hẹ́n lọ dáadáa gbogbo business tó bá ní ṣe pẹ̀lú nǹkan abẹ̀mí kò ní garanti bọ́ sànù kílẹ̀ ò tó mọ láàrin òru kan sí ọ̀sán kan ọlọ́ọ̀lọ́ máa tó lè máa gbogbo nǹkan tó ń sìn sí gbogbo ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé tó bá ń sin nǹkan ọ̀sìn tó lọ́n bá ràn lọ́wọ́ tó bá rú gbàbẹ̀ kó má rí láì pé nǹkan tó wọ́n kàn máa ṣe náà nù yóò dáa kó branch ẹ̀hẹ́n torí pé nǹkan ọ̀sìn nǹkan abẹ̀mí ni nǹkan tí ò tó nǹkan lè ṣe sábàbí ikú gbogbo wọn. Naam. Aleykum salaam. Ó sì tún pọ̀ níbẹ̀ lọ́hùn. Sọ̀rọ̀ pé ẹ̀yán ń sin nǹkan abẹ̀mí, ó tún ayọ̀ tọ́ lọ́hùn. Ẹ̀kọ́ náà ń kọ lẹ́tà sí ewu lóríṣiríṣi naam. èèyàn ti máa jẹ sàrà ó máa ń tọrọ sí tọrọ ní máa jẹ kẹran sá lọ lójú ẹran ojú sì ti sá lọ sá lọ sá lọ sá lọ èèyàn ọmọ iye tó kù èèyàn náà wá ń ṣe sàrà ní ṣé ẹran tó ti sá lọ padà àti ìrádìí sì tọ́sọ pé ó padà níta kan máa ní pé innal hasanat yadhhibna sayyi'at dáadáa máa ń lé aburú jìnnà tí ẹ máa ti ń ṣe dáadáa ti ń ṣe dáadáa ọlọ́run lè wo dáadáa yẹn kó fi mú aburú yẹn kú naam aleykum salaam. yorùbá lẹ́bù ni yorùbá lẹ́bù ni ẹ̀ kí ni wọ́n fẹ́ bùn ọ́ sí wọ́tọ̀ ń rajà òun náà ń ṣe bára nìyẹn fáìn bára lórí ta sọ pé bára ló ṣe yóò ní mọ́ra ni o a jẹ́ pé fáìn bára ni ẹ sọ pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe bára ẹ ṣe sàn sàn ọjà lẹ fẹ́ rà ẹ̀ nájà bọ́ bá fún mi ní ìta fún yín ọ̀rọ̀ ẹ̀bùn mi yòókù bá wò bàtí kò sí nínú eléyìí ò pé nìsímọ́ lọ rajà wọ́n ti wọ́n ti pé tọ́ èmi fẹ́ máa gbé nǹkan mi lọ lọ́ba tún fẹ́ nìsí kò sí wàhálà mẹ́ ẹ̀rọ kémi ọ̀tọ̀rọ̀ òun ló tún fẹ́ nìsí àmọ́ ọ̀sẹ̀ wà ní fẹ́ nìsí ni sọ̀rọ̀ pé yé sẹ́ẹ̀ <laughs> ní fẹ́ nìsí ni bára nìyẹn bára special sẹ́lẹ̀ ìjábẹ̀ ti jẹ́ náà aleykum salaam. ìgbà tó jọ rọ̀ kí lẹ ṣe kò sí wàhálà ó ti parí kẹ lọ sùn ẹ ti ṣe jámù ńgbà tó jọ ń rọ̀ òjò wa dá kí iṣẹ́ àìwò tó tó kó tó tó kó tó tó. ẹ wà lórí sọláàtì lọ́dá ọ̀bọ̀jámù kí wọ́n lẹ̀ ń ṣe o ìgbàtí sọláàtì ẹ ṣeré nínìkíni ẹ tún sọláàtì ẹ ṣe ìdúró asú díẹ̀ àwọn ẹsẹ̀ jámù gan ẹsẹ̀ ẹsẹ̀ jámù díẹ̀ tó ẹ tún sọláàtì ẹ ṣe tójú máa ń rọ̀ òjò tó dunlẹ̀ torí hikima tó wà ń bẹ̀ ni pé táwọn èèyàn bá fi lè lọ wọn ní lè padà wá sí ìṣá ìmọ̀ tí àwọn jò jọ ọ̀rọ̀ ọ̀tà ló tú díẹ̀ kò sí ìtọ́jọ báyìí lọ́dà tí máa ń rọ̀ tọ́jọ́ pé ọ̀hún ni wíní ni kò sí jámù kankan ẹnìkan á ní ah, ìmọ̀mọ̀ lágbọ̀ọ́yé ẹ̀yin tẹ́ ẹ wá lágbọ̀ọ́yé ńkọ́ táwa lè ṣe jámù gbà tí lè máa mọ̀ sí tẹ́ ẹ bá ṣe é kàn àbùkù mo rò pé wa tẹ́ ẹ bá máa yọ kòbókò sí yàn ó yẹ kí lè máa mọ ọjọ́ kó ké gbà tí lè máa mọ ṣèjámù ẹ lọ ṣèjámù tí ń bò ni lẹ́yìn náà ìjámù tí ò ní sábàbí kí ni ìtumọ̀ n'i kò ní rárá torí àdéhùn tọ́lá ní Madina láì jẹ́ pé àwa lójú ogun láì jẹ́ pé ojú rọ̀ àwọn ẹlòmíràn pé ajẹ́kọ̀ọ́ àlè ṣe jámù always ní gbogbo àwọn á sọ pé ẹ nígbà tí wọn bá sọ apá kan nínú afrọ́dì làám tó túmọ̀ sí tọ̀síf kò túmọ̀ sí tọ̀síf tó láti sọ pé sísọ apá kan nínú ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan tí nǹkan kó sínú kò túmọ̀ sí kí ti sọ pé kò lè tayọ bẹ́ẹ̀ ojú ọ̀rọ̀ àti lójú ogun tí kò wá lè jẹ́ pé bóyá àárẹ̀ lọ́fà náà tí kò lè jẹ́ pé nǹkan à ń torí àwọn òwe kò túmọ̀ sí kò sí torí ẹ̀ kò sí lọ́dọ̀ alùsùnà kó ẹ̀kọ́ máa paṣọ láti pọ̀ bí làkàbà náà sábàbù yẹn náà ti gbọ́dọ̀ àjẹ́ ní òkò gbọ́dọ̀ jẹ́ pé sábàbù kan táàsì tí ò jámà kankan náà parí kọ̀ọ̀kan. yọ gbowó rẹ mọ náà. níṣẹ́ ńgbà tí wọn náà ṣiṣẹ́ òṣìṣẹ́ oṣù oṣù gbowó oṣù kí la fẹ́ dúró sí ṣé bá a ti mọ̀ kó àwa lọ náà ìdínú tá a fi ṣe jámọ̀ àmọ̀ kó a dúró di ìṣá dúró di ìṣá ṣe sọ láti lè ṣá. asalaamu alaykum rahmatulah asalaamu alaykum wa rahmatulah ẹ jáde ń òjò náà. adúpẹ́ fọlọ́ omi ló máa ń rọ̀ so torí ẹ̀ ọ̀sà tètè mọ́sálásí ọ̀sà tètè tè délé ọ̀sà ẹ̀kọ́ nítòsí ọ̀dà nígbà tó ti mọ̀ o òní lọ kó mọ́sálásí kí ló ṣe sọ láti kásìkò rẹ̀ tó tó sí torí inna salata kanat ala al-mu'minina kitaban mawquta àsìkò títù ẹsẹ sọlá kí wọn lè gan sínú mọ́sálásí sígbà tẹ́ mọ̀ pé ẹ̀ ní lọ tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ ní lọ ẹ dúró di sọlá tó lè ṣá kẹsẹ sọlá tó lè ṣá tẹ́lẹ̀ náà wá ń wò pé tẹ́ ẹ bá ti lọ ẹ̀ nílé padà wá ni ẹ̀yìn sílẹ̀ níbì kan lọ fà á torí rẹ̀ ẹ jókòó tí iṣẹ́ ẹ bá tó àṣẹ. ọ̀pamọ́ra sọláàtì yẹn ò sí torí pé kò sí sọláàtì gbogbo ẹni tó ṣe sọláàtì tó ń pàtó àbí gbẹmọ́ra àbẹ́ni tó ṣe sọláàtì ńgbà tó ń jẹ́ àwọn adúrẹ̀ tó ju rẹ̀ sì ti mú oúnjẹ o. tó máa rò pé kí ló ṣe lónìí ṣe ṣe ṣe ṣe ṣe pé wọ́n ti pè àmàlà náà ló tún ṣe wà lálẹ́ yìí bí kẹ́nìkan tiẹ̀ sí kí n tó ṣe sọ láti ṣe wà mẹ́ ọpọlọ rẹ sáwà ń bẹ̀ yẹn ṣé ọ̀ràn ti pé wájú ọlọ́run lọ wà bẹ́ẹ̀ náà lẹni tó ń tó mọ́ra bí ní kẹ́nìkan máa bọ̀ sọ̀rọ̀ kọ́rí pọ̀ ń pàgbẹ́ mọ́ra ń pàtọ́ mọ́ra pé sọ́wọ́ pé o ò ní tẹ́tí gbọ́rọ̀ ẹni tí ń bọ̀ sọ kátó akpéwájú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó bá ti lè jẹ́ pé wọ́n ló mú gbẹ́ lọ tí ò fi jáde wọ́n ló mú tọ̀ lọ tí ò fi jáde tọ́wọ́ àṣẹ sọ láti rẹ̀ sọ láti ń bàjẹ́ ó ń gbọ̀ ó mú lọ bọ́ bá fẹ́ jáde ó ó sì lọ wọ́n títí tó fi sálámà má fi ṣùkà eléyìí lápò ní sọlá ìyàtọ̀ wà láàrin èmi mo mú lọ tí ò fi jáde mo fi àyè lẹ̀ fún bá fẹ́ jáde ó kò sì jáde tó ọmọ kó wa náà ni máa wò gbẹ́ràn sọ́ba à ń tí gbọ́. ọjà ìwé ṣe jẹ́ hàmdi subhanakallahumma bihamdik ashhadu an la ẹ̀ ń ant astaghfiruka